ọmọlẹ́yìn fẹ́ pa wá o láì sadìẹ kí mo ṣe gan ẹnjìnìà bá mi ka lẹ́tà ọ̀sẹ̀ lẹ́tà mẹ́tò sí bá mi ká ó yìí ló fi kọ́ kí ló ní mo ṣe ìyá ló ní mo ṣe. I have been calling you since and you eh? refuse to pick your calls eh, eh, no problem I just want you to ah, okay, I just want to let you know that all your information is with us ah, where you stay ah, and including where you are right now we are watching you. I promise you <laughs> that I will kill you. and I will make you feel the pain. Ah, before I take your life. Okay. Mark my words. Okay. I will visit you. Kówó tó ń gbẹ̀mí mi ò wọ́n kàn mí lára o. IG l'Abuja wọ́n fẹ́ pa mí o. Engineer Olúṣèyí Mákindé wọ́n fẹ́ pa mí o. Ọ̀nì Rìsà text message tí mo gbà láàárọ̀ inú ẹni ń pè mí ó sì tún tẹ́sì ẹ̀ mo ti fi ìta lórí Facebook náà o kọmíṣánná pólíìsì ìpínlẹ̀ ọ̀yọ́ mo ẹ̀sẹ̀ kú òǹbẹ̀ ni wọ́n fẹ́ pa mí o mo ti wá sẹ́lẹ̀yẹlé o gbogbo ọmọ yorùbá nílé lóko kínní àti ń pè lọ́wọ́ ẹ̀ ó ti ń ní arónú o wọ́n fẹ́ pa mí o wọ́n fẹ́ pa mí o ẹ má fojú kékeré wo kínní yìí o wọ́n fẹ́ pa mí o kí ló dé kí ni mo ṣe kí lẹ́sẹ̀ mi nígbà wo èé sá díẹ̀ fún ẹ̀sà díẹ̀ náà ṣé lórí ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tá à ń sọ mọ́ba lẹ Yorùbá jẹ́ à ń sọ fún yín pé àwọn ẹni yìí ẹni ibú ni wọ́n ṣe kò rí bẹ́ẹ̀ báyìí nàìjíríà bá mi kọ́ọ̀tì ẹ gbogbo aráàlú ti ń gbọ́. ọmọ Yorùbá kí ló dé gan-an ẹ dákun kí ló dé gan-an kí ni Lájí Abbas ṣe. tó fi di ẹni tí wọ́n fi kú lé káàkiri a máa ń pe ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀ ọmọ láàárọ̀ nù ẹ torí Ọlọ́run ẹ òfura ló náà o àjà òfura làjà fi gbónílé ọba sì fura olè oko tí òjò bá ń pa ọ̀kan gbogbo wa o. gbogbo wa ló jọ ń pa torí ọ̀rọ̀ yìí ó fẹ́ ó fẹ́ ó fẹ́ ṣókùnkùn sí mi ẹni tó bá ní àǹfààní àti jókòó pẹ̀lú Lájí Abbas tó bá tún wá ń lọ wo ohun tó ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì nǹkan méjèèjì tí kò nǹkan méjèèjì ò jọra wọn ìdí ni pé tó bá rí ọ̀rọ̀ tó ní kìmí á sọ pẹ̀lú ìkìmí ṣùgbọ́n tẹ́ ẹ bá dọ́dọ̀ òun gangan fúnra rẹ̀ ẹ ní kì í ṣe Lájí Àbáàsì tó ń sọ̀rọ̀ lélẹ́yìí níbi tí Ọlọ́run fún ní ìwà àrẹ̀lẹ̀ níbi tí Ọlọ́run fún ní àròjinlẹ̀ dé ẹ dákun kí ló ṣẹlẹ̀ mo kàn fẹ́ ké sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ni látòrí bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo mo mo fẹ́ ké ó wù mí láti ké sí wa pé hmm, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ security wa ẹ má jẹ́ kó mẹ́hẹ o gómìnà wa Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Alálùbáríkà símbọ̀ ìrẹ́pọ̀ ilẹ̀ Yorùbá ni Ṣèyí o. símbọ̀ ìrẹ́pọ̀ yorùbá òun ni ṣèyí mákindé gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ pé símbọ̀ ni torí ẹgbẹ́ tí ọmọ ìyá yín hẹ́ẹ̀dì tàbí tọmọ ìyá wa hẹ́ẹ̀dì kò sí nínú ẹgbẹ́ yẹn ó dẹ̀ ta tán despite the fact pé election tiẹ̀ náà ti súnmọ́ ó dẹ̀ ta tán ó dúró tì í pé láyé eléyìí gbogbo ohun tó bá gbà láàfún àsìkò tiwa lélẹ́yìí now Eh, mo wá fẹ́ kẹ́ ẹ wo kinní kan o ẹnjìnìá Ṣèyí Mákindé ọlọ́run ní bá yọyín jẹ́ ojú òní tì yín o ẹ rí i pé ó ti tójọ́ mẹ́ta kan tá a ti gbọ́ eh, ó ń bọ̀ lókè ó ń bọ̀ nsàlẹ̀ wọ́n pa ẹnìkan síbi kínní wọ́n pa ẹnìkan síbi ó ti tójọ́ mẹ́ta o adẹ̀ nínú gbàgbọ́ wípé torí ìgbà tí eh, ọ̀gá wa Jímọ̀bí wà ń bẹ̀ à nígbàgbọ́ pé ẹlòmíì ó tó ń rí i ṣe torí déédéé àsìkò tá a wà yìí gbogbo wa náà la mọ̀ pé ní december báyìí gbogbo báǹkì tó wà ní Ìwó Road yẹn pátápátá wọn àti rọ́ọ̀bù ẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin náà dé lẹ fi ọ̀rọ̀ security lẹ fún ọ̀rọ̀ security ní continuity torí pé ìjọba yín àárí ọlọ́run ò jẹ́ ká rí aburú àsìkò yín wá leléyìí ẹ rántí pé mo fẹ́ kí gbogbo ayé rántí pé ẹni yìí ti ń pariwo tipẹ́ o commissioner of police ní Ọ̀yọ́ state IG làbújá ọmọ ìyá yín ni wọ́n ń tírẹ́tì ní o ọmọ ìyá àti ẹ gangan gangan IG ni wọ́n ń tírẹ́tì ní o ó dẹ̀ ti bẹ̀rẹ̀ ti pẹ́ kì í ṣe lónìí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o kì í ṣe lónìí ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ẹ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká wa gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ ẹ má sọ wípé nítorí kò tí ì kàn ní gbogbo tó o bá nígbàgbọ́ pé yóò kò kàn ẹ́ ó lè padà wá sẹ́wó mọ́ ẹ lára o mo bẹ ẹ̀yin èèyàn mo fi ọlọ́run bẹ̀ yín gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká pariwo síta o ẹ jẹ́ ká pariwo ó ń bọ̀ ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dì àwọn àwọn àwọn èèyàn sọ pé wọn ò dé àwọn ọ̀dẹ mọ́ sí wọn lọ wọn ń yọ àdáyọ̀bọ̀n lọ pàdé ẹ̀ ní o so mi ò mọ nǹkan tí ẹni rà lọ́wọ́ wọn tó fi wá di pé Ah, ẹ dákun torí ọlọ́run ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ gbọ́ tán yẹn ẹ gbọ́ tí ẹni yẹn sọ nínú lẹ́tà tó kọ nílùú tó lọ́ba tó níjòyè ẹni dẹ̀ ti ń pè lórí fóònù tó ti ń tírẹ́tìn rẹ̀ nọ́mbà kan ni ó dẹ̀ wà lórí fóònù tó fi ń tírẹ́tìn rẹ̀ láti yọdún yìí nọ́mbà kan ni so àti ìgbọ́ nǹkan pé bóyá ọlọ́pàá tàbí àwọn DSS tàbí anybody bá wa rí alamí kankan ṣe lórí ẹ̀ ṣẹ́rí ní tí mo fẹ́ rán wa létí ni pé bí gbogbo wa ṣe wòran wòran wòran wòran wòran lórí ọ̀rọ̀ Mohbad lélẹ́yìí o bó tilẹ̀ jẹ́ pé èmi ò mọ Mohbad ṣùgbọ́n celebrity náà lọmọ ọ̀hún àwọn èèyàn mọ̀ bá a dáa gbogbo àwọn èèyàn tó sì mọ̀ náà gbogbo bọ́mọ yẹn ṣe ń pariwo tó ń jọ́ náà lọ́hùn tó fi wá di pàǹbílẹ̀mù ìyá àti bàbá ẹ̀ lé nìyẹn gbogbo bó ṣe ń pariwo tó ń jọ́ náà lọ́hùn tó bá jẹ́ wípé ó rẹ́ni gbé lẹ́yìn ó ṣeéṣe kọ́mọ́ ti kú o ó ṣeéṣe kí ọmọ yẹn wà láyé o ẹ wá wòye èèyàn tó pàdánù báyìí lórí ikú ọmọ yẹn àwọn òbí ẹ̀ pàdánù àwọn òbí méjèèjì ìyàwó pàdánù mọ̀lẹ́bí pàdánù àwọn ọ̀rẹ́ tó náà ti ní àwọn nǹkan kéékèèké tó ń ṣe fún àwọn náà pàdánù so bíi pé àwọn èèyàn sì wòran wòran wòran wòran wòran tó fi já síbẹ̀ yẹn náà ni torí pé ọmọ yẹn pariwo tó ọmọ yẹn ké tó ọmọ yẹn ké tó eléyìí mo wá fi ń pe àwọn alákòóso security wa mo fi ń pè wọ́n lẹ́jọ́ báyìí ah, ilẹ̀ Yorùbá la wà nǹkan takun takun takun ni Lájí Àbáàsì sì ń ṣe fún ìran ọmọ Yorùbá báwo ni Lájí ó ṣe wá di ẹni tí ẹnìkan threatening lójú ìran Yorùbá tó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún ẹ wò ọ̀pọ̀ ọ̀rọ̀ kún agbọ̀n àwọn Yorùbá ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kápẹ̀rẹ̀ afẹ́fẹ́ ló ń gbé lọ gbogbo àwa tá a mọ̀ pé tá a mọ̀ pé àtúnídìí eh, àti lùsì ẹnìkankan mọ́ báyìí fún ẹnikẹ́ni bóyá o eh, eh, àwọn fúlàní ni o or anybody ni o ànídìí àti lùsì ẹnìkankan mọ́ báyìí ẹ ẹ mọ iye àwọn èèyàn tó so mọ́ Lájí Abbas lọ́rùn nídìí ìyá nídìí bàbá láàrin ọ̀rẹ́ láàrin mọ̀lẹ́bí láàrin irú àwa tá a tún jẹ́ bíi Eh, tó tún jẹ́ bíi brọ́dà fún báyìí èmi náà fẹ́ èmi náà fi eléyìí pariwo síta ni torí ìjọba ò ní sọ pé òun ò wa gbọ́ eléyìí mo dẹ̀ tún rọ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí ọlọ́run pàápàá jùlọ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá a wà nìbàdàn ẹ jọ̀ọ́ mo fi ọlọ́run elédùnmarè bẹ̀yín ọlọ́run ò ní jẹ́ ká fojú sunkún ara wa tẹni tó dé lárí tẹni tí ń bọ̀ àmọ́ ẹni yóò dẹ̀ ṣe nǹkan kan kò sí nǹkan kan ju kátáwà náà ń ṣe ìlọ́nà kí ló ní ibi tó ọ̀nà tó specialize sí ló fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ kó wọ́n dẹ̀ wá jẹ́ irú ẹni yẹn náà ni àwọn kan wà á sọ pàǹpá páwọn fẹ́ pa. <laughs> Eh, ìjọba dẹ̀ wòran mo expect pé by now gbogbo àwọn tó lè feel threatened tàbí tí wọ́n feel threatened lórí ọ̀rọ̀ tí bọ̀bọ̀ ìsọ sẹ́yìn mo mo nígbàgbọ́ wípé ó yẹ kí gbogbo wọn ti wà látìmọ́lé báyìí àwọn tó ti feel threatened tí ẹ dẹ̀ sọ síta mo rò pẹ́yẹ kan ti wà látìmọ́lé báyìí torí pé èrò ọkàn rẹ̀ ló ń sọ síta kì í dẹ̀ ṣe ẹni tí kì í ṣèwádìí kì í dúró lójú kan ó máa ṣèwádìí ẹ̀ lọ síbi tọ́rọ̀ yẹn bá wà ní. so tí wọn tó bá wá ní nǹkan kan against nǹkan tó sọ ìwọ náà sọ something contrary now nígbà tí kì í ṣe pé Laji Abbas máa sọ pé nǹkan tí wọ́n sọ ò gbọ́dọ̀ jáde ni everybody ló free láti wá sí orí eh, internet láti sọ nǹkan tó bá fẹ́ sọ ṣùgbọ́n kì í ṣe kákan máa wá kákan kákan believe pé gbígbà tí ò tiẹ̀ sí security kankan lórí èèyàn mọ́ láyé kí ọmọ èèyàn kó dẹ̀ máa. threatening ọmọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ kíní ti bẹ̀rẹ̀ tipẹ́ náà ó ti tó oṣù mẹ́ta tí mo ti lọ ọ̀dọ̀ eh, Laji Abbas lórí nǹkan yìí lórí the same thing ó ti tó oṣù mẹ́ta sẹ́yìn nígbà yẹn náà tó le kankan báyìí ṣé bá a ṣe máa wòran lélẹ́yìí now ẹ̀yin Àgbẹ̀kọ̀yà tẹ́ wà lọ́yọ̀ state ẹ̀yin eh, ọdẹ. Eh, tẹ́ ẹ wà ní Ọ̀yọ́ state gọ́fúnà Àgbẹ̀kọ̀yà tó wà ní Ọ̀yọ́ state gọ́fúnà Àgbẹ̀kọ̀yà gangan gangan lọ́yọ́ state mo pè yín bàbá wa ẹ̀gẹ́ mo pè yín o láàrin àwọn ọlọ́dẹlọ́dẹ gbogbo àwọn security apparatus wa mo pè yín o à ń pè yín lórí ọ̀rọ̀ Lájí Abbas báyìí o kò gbọ́dọ̀ yíwọ́ o ọlọ́run ní jẹ́ kó yíwọ́ o ọlọ́run ní jẹ́ ká fojú sunkún ara wa o ọlọ́run ní jẹ́ ká fojú sunkún Lájí Abbas o ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tí ẹ kàn máa gbọ́ tó dẹ̀ máa kọjá lọ létí yín gbogbo àwọn èèyàn tó rí Lájí Abbas mú inú ẹ̀dùn ẹ̀yin náà ẹ dìde sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí kì í ṣojú lásán mọ́ o then ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ẹnu mọ́ o because kíni tí ó ti ń pẹ́ a dẹ̀ enough warning à ń enough uh, uh, things to le sọ gbogbo ìgbà tí nǹkan yẹn ti ń wáyé náà Laji ti ń rìpọ́tù ní àwọn ibi tó yẹ kó a dẹ̀ pé wọ́n rẹ́ni kankan mú lórí ẹ̀ báyìí dì kó tó tó wá di pé à ń kọ lẹ́tà kó tó di pé ni ibì kan sáà ní lọ́tà yẹn gbà wá sórí aago àwọn security kìíní wa níṣẹ́ wọn náà àwa ń pariwo báyìí nǹkan kan gbọdọ̀ sí Laji à pariwo báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè ò ní jẹ́ ká fojú ara wa a ní fojú sunkún yín ẹ̀yin náà ò ní fojú wa ẹ jẹ́ kí gbogbo jáde ká ẹ jẹ́ kí gbogbo jáde ta àwọn aláṣẹ wa kan aláṣẹ wa tó tí ọ̀rọ̀ yìí ẹ̀yin ni number one gbogbo wa béèyàn jẹ́ àgbẹ̀kọ̀yà ẹ̀yin number one rẹ̀ béèyàn jẹ́ OPC ẹ̀yin number one rẹ̀ béèyàn jẹ́ kìnní anything téèyàn bá jẹ́ lọ́yọ̀ state ẹ̀yin number one wa bàbá ẹ má fọ̀rọ̀ ìṣeré o ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má fọ̀rọ̀ ìṣeré o ó ṣeéṣe kọ́mọ̀ possible fún wa láti kọ petition wà á fi lé yín lọ direct inú ọ́fíìsì ṣùgbọ́n petition náà là ń kọ yìí gbogbo àwọn èèyàn tí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá rí kíní yìí gbà ẹ dákun torí ọlọ́run ẹ dákun torí torí pé gbogbo wa náà la bímọ gbogbo wa la dẹ̀ fẹ́ jèrè ọmọ ọmọ kékeré ni Laji Abbas wọ́n kéré sínú wa lọ́jọ́ orí so a dẹ̀ gbọ́dọ̀ gbogbo gbogbo àwa tá a jẹ́ ọmọ Ọ̀yọ́ state ọ̀kan lára eyín ọ̀kan wa nìyẹn ṣe mọ̀ pé péyín ọ̀kan bá ti ká àbùkù ti bá ẹnu sẹ́rí irú èmi ń sìn ẹ rí i pé yíyan kan mi ò ká bọ̀ tẹ́ ẹ bá wo ẹ̀gbẹ́ ẹ rí i pé lè ti ká tó bá jẹ́ pé lè tó ká yẹn tó bá jẹ́ iwájú ló wà àbùkù ti bẹ́nu yẹn eyín ọ̀kan ni Laji Abbas jẹ́ kò gbọ́dọ̀ ká gọ́fúnà ojú òní tì yín ẹ̀ ní ṣe orí burúkú ẹ̀ ní ṣàṣedànù gọ́fúnà ẹ má jẹ́ kí wọ́n sọ pé láyé yín ni nǹkan tí ò dá ṣẹlẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àbúrò ò ní ṣẹlẹ̀ sí Laji Abbas àbúrò ní sí gbogbo ẹni tó fẹ́ fẹ́ rere gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀ ń dúró ti so many things ni Laji Abbas sọ fún mi náà gbogbo àwọn èèyàn ṣe máa ń ràn wọ́n lọ́wọ́ kì í ṣe ẹni tó máa ń ṣe ẹni tó máa fún mi gbogbo ajé kú kalẹ̀ now àsìkò tí nǹkan tó wá ń ṣe fún wa bẹ̀rẹ̀ sí ní dùn tá a bẹ̀rẹ̀ sí ní mọ iyì nǹkan tó ń ṣe nílẹ̀ Yorùbá kí ọba wa ó tó fi fún ní oyè tí wọ́n fún nìbàdàn ṣe rò pé ó kàn yí sí ibẹ̀ ṣé wọ́n kàn fẹsẹ̀ gba oyè ni kan tó fún ní ààrẹ òǹkìtàn of Ibadan land ṣé ẹ rò wípé ẹrù pé oyè yẹn ọ̀kan dédé fò wá àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà pọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pọ̀ bàbá aláníwájú adésùpọ̀jù wọ́n kú ní àná àbíjẹta sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà sọ̀rọ̀sọ̀rọ̀ pọ̀ nílẹ̀ yorùbá gan now kí kábíyèsí wa tó wá wò pé ẹni ìwọ ọ̀tẹ̀ orí adé wa nìyẹn pé ẹni ìwọ ọ̀tẹ̀ kan tó fún ní oyè tí wọ́n fún un ó túmọ̀ sí wípé àtẹrú àtọmọ ló mọ rírì iṣẹ́ tó ń ṣe níbi táwa bá dé lénìí ṣé irú àwọn yẹn ló yẹ ká máa yọkú láàrin wa ni ah, gbogbo ìwọ tó bá fẹ tó jẹ pé ikú lo ìwọ ló wà lára àwọn tó ń fi kú lọ lájẹ àbáṣe àgbàdo ìbò ló kó náà ròdá kánú ewé olúbọngágà kì í nájà ẹrọrùn dalẹ̀ ìbá wọn nájà ọ̀rùn dálẹ̀ akọ alágbá yìí dẹ̀ sẹ́rùn méjì gbogbo ìwọ tó bá jẹ́ pé n tó wà áfítà ni bó ṣe máa gba ẹ̀mí Lájí Abbas pẹ̀lú ògo Ọlọ́run ò ní ò ní bá wọn rọ́dún tuntun ò ní bá wọn rí ọdún tuntun ò ní bá wọn rí ọdún tuntun mi ò tiẹ̀ ní ìdàtí sí pẹ̀lú mọ̀lẹ́bí ẹ nítorí pé mọ̀lẹ́bí ẹ ò ní tọ́ọ̀tì tí wọ́n níyẹn ò dẹ̀ ní sọ fún ìyàwó àbọ́mọ àbáwọn mọ̀lẹ́bí ẹ pé ó wà lára àwọn èèyàn kan tó fẹ́ pa ẹnìkan so therefore kò yẹ kéèyàn ó ṣépè fún àwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé èrò ọkàn rẹ ni pé bó ṣe gba ẹ̀mí Laji Abbas pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run gbogbo bí àdánwò ṣe tó láyé àdánwò yìí tó tóbi jù láyé rẹ Ọlọ́run ó gbé e kan ẹ̀ kódà mi ìtọ́bẹ̀ lọ́hùn kó kú mọ bẹ̀rẹ̀ mọ bẹ̀ lọ́hùn kọ́ mọ bẹ̀rẹ̀ sí ní ráre látàsìkò yìí ni torí tó bá tó bá tó tètè kú òní máa tó ṣe bọ̀ kó bẹ̀rẹ̀ sí ní ráre káàrí àtijẹ àtimú rẹ kó nira débi pé ó ti àwọn máa rí tẹnìkan rò then ẹ eh, brother mi Laji mo lórúkọ Ọlọ́run ẹ má ọmọ ẹranko gíngé o ẹ má gbogbo nǹkan láyé àsìkò ni ẹ̀kú eh, tí ọ̀pá ni tó kọ́kọ́ sí ní fìlà ó yẹ ká dúpẹ́ o torí èyàn ó ti rí pé kú lélẹ̀ gbogbo ọ̀nà táwa náà bá lè rìn sí gbogbo ẹ̀yin tẹ́jẹ́ fáǹsì tẹ́jẹ́ fáǹ Chief Laji Abbas Alhaji Laji Abbas ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi gbàdúrà sínú afẹ́fẹ́ ẹ máa bá mi gégùn ẹ máa bá mi gbàdúrà kí àtijẹ àti mu Laji Abbas kó máa tẹ̀síwájú. Si ẹ máa bá mi gégùn fún ẹnikẹ́ni tó fẹ́ ké ẹ̀mí ọmọkùnrin yẹn kúrú ẹ máa bá mi gégùn fún ń tàn ọdún tuntun tá a fẹ́ ṣe yìí o tá a fẹ́ mú yìí kọ́ mọ̀ sí ju ẹni yẹn ẹ̀yin security a ti pariwo fún yín o IG ọmọ Yorùbá ni ẹ o family rẹ ni wọ́n fẹ́ gbẹ̀mí ẹ yìí o kẹ́ ẹ tètè mọ nǹkan tẹ́ ẹ lè ṣe by now láti bí oṣù mẹ́ta sẹ́yìn tí ọ̀rọ̀ yìí ti kọ́kọ́ jẹyọ tí gbogbo ayé gbọ́ ni mo expect kí government ó ti fún ẹni ní security permanently sílẹ̀ mo expect kan ti fún ní security tí wọ́n máa sọ lọ́sàn-án lóru kàkà kí wọ́n fún ní security ẹ̀rí àwọn olóṣèlú ni wọ́n polówó security ẹyọ ẹnìkan báyìí security tí ó tẹ̀lé ó lè tó ó lè tó fifty nínú rẹ̀ tán bá yọ márùn-ún tátúyọ márùn bíi tẹlómi tátúyọ márùn bíi tẹlómi pẹ̀lú eléyìí tó dangerous yìí tán kàn bíi mẹ́ẹ̀ẹ́dógún síbẹ̀ yẹn lọ́yà ọlọ́pàá wà ń bẹ civil defence wà ń bẹ àwọn àgbẹ̀kọ̀yà wà ń bẹ àwọn OPC wà ń bẹ àwọn ọlọ́dẹ wà ń bẹ ẹ wá ẹ jẹ́ kí n rí ẹ jẹ́ kí n wo ẹni tí ọkàn rẹ̀ gbé tí ó rí ọ̀pọ̀lọpọ̀ ejò nínú igbó tí ó wà gbégi sókè. Okay so mo fi àsìkò yìí mo fi ń bẹ̀ yín mo fi ń bẹ̀ bàbá wa Ṣèyí Mákindé bàbá wa Ṣèyí Mákindé mo mo pẹ̀lú àwọn tó fi gbogbo ara dúró tì yín nígbà tẹ́ máa wọlé ẹlẹ́kejì torí ẹ pé fù ẹ pò fúwe ẹ hùwà bí ọmọ ọkọ Yorùbá ẹ hùwà ọmọ àlè gbogbo ògbà láyé lẹ́ẹ̀dẹ̀ máa jèrè nǹkan yẹn lọ́wọ́ mi gbogbo ògbà gbogbo ògbà ni mo máa ń fọkàn ṣàdúrà fún yín now ẹ jọ̀ọ́ torí Ọlọ́run engineer Ṣèyí Mákindé ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ní kíákíá kíákíá ṣẹ̀dẹ̀ mọ̀ pé engineer Ṣèyí Mákindé lè má ní opportunity àti wo fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wa ìwọ náà tó o fẹ́ tó o fẹ́ sojú tó o fẹ́ fojú sunkún ọmọ tọ́lọ́hùn ní jẹ́ kó o fojú sunkún ọmọ tọ́lọ́hùn ní jẹ́ kó o fojú sunkún ọmọ tó o ní fojú sunkún ẹ̀gbọ́n tó o ní fojú sunkún àbúrò ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ gómìnà tẹ́ ẹ bá ti rí fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ẹ jẹ́ kó tẹ gómìnà lára ojú òní tiwa ẹ má bínú torí nǹkan tí mo fi súré jáde nìyẹn ọ̀rọ̀ yẹn ò ní pọ̀ rẹpẹtẹ ẹ jọ̀ọ́ ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ kí gbogbo àwa ọmọ yorùbá ó dìde sí àwọn tí wọ́n ń fi ikú tí wọ́n fi ń ro ọmọ ìyá wa gbogbo ẹni tó bá ń ro kú ro Lájí Àbáàsì kí o kú ọba onítọ̀hún nínú ọdún yìí kó onítọ̀hún ọmọ ju ọdún yìí lọ láyé ẹ ṣe gan ẹ̀yin ọmọ yorùbá ojú òní tiwa o. Is she?